àkókò ìrònú ni ó jẹ́ fún àwọn ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀ tí wọ́n kóra jọ pọ̀ sí ìjọ ọlọ́run ti redeemed christian church of god overcomers tabernacle ní olúwo abẹ́òkúta láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún igbákejì olùṣọ́ àgùntàn olúwakáyọ̀dé abíọ́dún ayọ̀pọ̀. nínú ìwàásù rẹ̀ tó mú látinú ìwé tẹsalóníkà ìkíní orí kẹrin ẹsẹ̀ kẹtàlá sí ìkejìdínlógún olùṣọ́ saheed ogunṣìlú rọ àwọn ìjọ tó pèsè síbẹ̀ láti tẹra mọ́ ìsìn ọlọ́run nígbà gbogbo kí wọ́n sì tẹ̀lé àpẹẹrẹ olóògbé ọ̀hún nínú ìjọsìn rẹ̀ sí ọlọ́run. ilé mi lókè ló wá ilé mi lọ́dọ̀ jésù lẹ́yìn náà ni wọ́n gba àdúrà fún ìyàwó ti ọmọ olóògbé ọ̀hún ìyàwó ọmọ àti àwọn alájùmọ̀ṣe olóògbé igbákejì olùṣọ́ àgùntàn ayọ̀pọ̀ ni wọ́n sọ̀rọ̀ rere nípa rẹ̀. tó bá tẹ́ wa lọ́rùn ọlọ́run ni ọlọ́run bí ò sì tẹ́ wa lọ́rùn ọlọ́run ni ọlọ́run màmá jẹ́. bàbá mi jẹ́ni tí ó níwà tútù wọ́n fẹ́ràn gbogbo àwọn tó ń gbé pẹ̀lú wọn wọ́n láìkí iṣẹ́ ọlọ́run. bàbá mi jẹ́ èèyàn gidi wọ́n sì jẹ́ olùkọ́ mi àti ẹ̀gbọ́n mi. olóògbé olúwakáyọ̀dé abíọ́dún àyọ́pọ̀ jẹ́ òṣìṣẹ́ ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbòlú ó sì darapọ̀ mọ́ ìjọ ti redeem Christian Church of God ní ọdún 2001 ó sì dé ipò igbákejì olùṣọ́ àgùntàn ó kú ní ẹni ọdún mẹ́rìnléní àádọ́ta ìyàwó ọmọ àti àwọn àbúrò ló gbẹ̀yìn rẹ̀ ṣèyí ògùnbáyọ̀ ló ń jábọ̀rìn iléeṣẹ́ ntí abẹ́òkúta.